Islam بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد àwọn pẹ̀lú sí àkíyèsí kékeré kan nísìn tí wọ́n ń gbé àwọn kẹ́kẹ́ àwọn lọ́bẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run bá lè jẹ́ òdarí ìjọ sọ́nà rẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ tó ń lo ìfàsà kékeré láti ṣàkóyè agbára náà agbára ìtọ́rẹ́ ti sàlàyé wọ́n ní ẹ̀rí pé tàbáwà ọ̀dọ́ àwọn ọ̀dọ́ nìkan kan ní máa ń gbé láwùjọ a ní àwọn ọ̀dọ́ a sì ní àwọn àgbàlagbà a sì láwọn akékèké tí wọ́n tún kékeré ọ̀dọ́ náà tí a bá gbé àwọn kéèkéèké sílẹ̀ nítorí ipò tí wọ́n tí mo ti sàlàyé lẹ́ka àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà tàbí wọn sí orí àtẹ́ ọgá ká sàlàyé kí ni yìí bá lò tẹ́ẹ̀kọ́nà wà láàrin àwọn ọ̀dọ́ táwọn àgbàlagbà kí ni ìbá kí ni àwọn àjọṣepọ̀ tẹ́ẹ̀kọ́nà wà láàrin pàápàá jùlọ àwọn àgbàlagbà bá àti àwọn ọ̀dọ́ súnlá ẹgbọ́n mo ti àwọn àgbàlagbà bá àtàwọn ọ̀dọ́ súnlá àwọn àgbàlagbà dínì àtàwọn ọ̀dọ́ àdínì kí lẹ́rẹ̀ tí ọjọ́ ìdásẹ̀kọ̀ sí ọmọ wa láàrin àdúgbà sọ pé àwọn àgbàlagbà àfá àtàwọn ọ̀dọ́ àfá sọ pé àfá làwọn náà tàbá fẹ́ pẹ́ gan lókun ìwádìí àti ó ní pẹ̀ gan àjàmẹ̀kú orí ẹ̀dọ̀ tí mo rí nǹkan fèrè tàbá fẹ́ àwọn tó jẹ́ ọ̀dọ́ wọ́n jẹ́ àpapọ̀gbé láìsò kó sí wọn lára tààrà ní iṣẹ́ ìjẹ́ àwọn àgbẹ̀ lára wọn wọ́n kà lè jẹ́ àwọn lọ ìlú àwọn ọ̀rọ̀ ní àtàwọn àgbàlagbà àfà kí ni ìbáṣepọ̀ tó kọ́ wà láàrin wọn kí ni ó ṣe ẹ̀ka máa bára wọn lò wọ́n láwọn fẹ́ kí á tàmálẹ̀ sílẹ̀ náà kò sí èméjì wípé àwọn ọ̀dọ́ wọ́n bùkátà àwọn àgbàlagbà púpọ̀ di nítorí pé àlùbárọ̀kẹ́tú máa ẹ̀kẹ́jọ àlùbárọ̀kẹ́tú máa ẹ̀kẹ́jọ àlùbárọ̀kẹ́ ń bẹ pẹ̀lú àwọn àgbàlagbà kódà ìdàgbàlagbà wọn nídìí súnmọ́ àlùbárọ̀kẹ́ bí ó kàdá pẹ̀lú àbáríkà náà ni kí n tọ́ wà lọ́dún rẹ̀ ní oore tó ti fẹ́ lẹ́pẹ̀lú àbáríkà ni tààrí àbáríkà ni oore tọ́ wà lọ́wọ́ ẹni tó pọ̀ tó sì fẹ́ tí èso oore tọ́jà wà tó sì padà sí tó sì padà sí tó ti wá kéèyàn wà ní ìdí sódà láti gbọ̀dọ̀ àbọ́dàgbà yẹn náà ni ọlọ́run sì ní kọ́ wà pẹ̀lú súnmọ̀ ẹ̀rí ìjábà lára àgbàtà àwọn àgbà tí ó rà ní àsìkò káta àwọn púpọ̀ nítorí wípé tí àbá ní wọn láwùjọ ìjẹ́ ọ̀dọ́ wọ́n mọ̀ àwọn ọ̀dọ́ ó sì máa àwọn ọ̀rọ̀ tó yẹ kí èèyàn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń gbà ní kẹkẹkẹ lọ́dọ́ tó mọ̀ nítorí ìwà ọ̀dọ́ àti ẹ̀jẹ̀ ọ̀dọ́ ti pẹ̀ lára rẹ̀ lọ́wọ́ àgbàlagbà yìí àwọn ní ọmọ wa ṣe wọ́n ní káyì àwọn àgbàlagbà yìí ló wọ́n wá tọ́ sọ́dà tọ́rọ̀ sí bá dàrú àwọn ọ̀dọ̀ àwọn àgbàlagbà yìí ni wọ́n kọ́rọ̀ lọ ibẹ̀ ni wọ́n kọ́rọ̀ sí lọ òyìnbá láì so àwọn ní àwọn ojú ẹ̀ pẹ̀lú àwọn ìpẹ́ndì ìbá tí wọ́n ní ojú wọn tó ti tè sínú náà ìmá wọn tó ti pẹ́ tí àwọn náà sì yẹ tí wọ́n gbọ́ lórí ìmá ló ìmá yí àṣẹ àkùkọ̀ sí máa àwọn yìí àwọn ọ̀dọ́ bùkátà wọn gbogbo àwọn ọ̀dọ́ tá a bá tẹ́lú àwọn ọ̀dọ́ tí wọ́n rẹ̀ ní àgbàlagbà tí ń tọ́ wọn sọ́nà pátápátá yóò bá wà pọ̀ nínú àwọn ọ̀dọ́ yìí kátàkátà yóò bá wà pọ̀ nínú àwọn ọ̀dọ́ yìí ní tí wọ́n sì súnmọ́ kí wọ́n bàjẹ́ ó pọ̀ tó kú súnmọ́ kí wọ́n tọ́ṣe ní tí wọ́n súnmọ́ kí wọ́n bàjẹ́ ó pọ̀ tó kọ́ tó súnmọ́ kí wọ́n tọ́ṣe nítorí àdámà bí àṣìdá ọ̀tọ̀ sí báyìí nítorí ẹ̀dọ̀ tó ṣe pé ọ̀dọ́ ọ̀dọ́ ò rọrùn kú níbi àwọn àgbàlagbà tí ó máa tọ́ wọn sọ́lá tẹ́bàdẹ̀ wọn sọ́lá tó kún náà ẹ̀rí pé àwọn náà rí wọ́n máa ń mú ìmọ̀ wọn káàbí wọn àkáàbẹ̀rẹ̀ káàbí wọn àkáàbẹ̀rẹ̀ tí bá sí kódà apá òtún mo sọ lẹ́ẹ̀kan yẹn pé àlùbọ́kàtù máa wa tí látọ̀dọ̀ wọn tí wọ́n jẹ́ àgbàlagbà nídìí sẹ́ńdẹ̀. nítorí ẹgbẹ́ àti àlẹ́ ìsọ̀rọ̀ bá sọ̀rọ̀ tó ń rìn àwọn ìkọ̀wárì kírókòkírókò tó jẹ́ káwé àsìlẹ̀. ọ̀rọ̀ kan padà débẹ̀ lẹ́kàn tó jẹ́ káwé àsìlẹ̀. àwọn ọmọ tó jẹ́ sí pé àwọn dáhùn ọjọ́ orí kéékèèké ni wọ́n nínú ẹ̀sìn. ẹ́ ìrẹsìlẹ̀ jẹ́ ọjọ́ orí kéékèèké yìí dà wọ́n láwọn ìlú ẹnu wọn àwọn àwọn ọ̀rọ̀ àdìgbò pákàdé kéwì tí wọn pákàdé kéwì ká mú gbogbo nǹkan tó lè tẹ́lẹ̀ láwọn ọ̀rọ̀ àdìgbò ìlànà tí wọn yẹ ògbólóhùn ìbẹ̀rẹ̀ àwọn fèsì àbẹ̀kọ̀kọ̀ ibi abala àṣejù ìbẹ̀rẹ̀ àwọn fèsì àwọn ọmọ tí a fi sábàlá àṣejù àbí so nínú àwọn akátá ìṣòro ni wọn yẹ pé ṣódà fáwọn àṣìlẹ̀ ṣódà fáwọn àṣìlẹ̀ bákan náà ní ẹbí ká mọ̀ wípé anábìsọ́gbọ́n sọ pé léyìí àmì mọ́lá wà fi ẹ̀sẹ̀dẹ̀ wọ́lá kò sínú wa ẹni tí ò bá kí pọ́n àwọn àgbàlagbà máa wálé wọ́lá wọ́n ṣàtúnyẹ̀ wọ́lá àti àwọn tí ò bá kí ṣe ìfẹ́ ó fa àwọn tó tètè máa yẹ ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwọn àgbàlagbà sí àwọn ọ̀dọ́ wọn ní ìpínlẹ̀ àyàrá wọn. àwọn ọ̀dọ́ kò máa dàgbà wọn fáwọn àgbàlagbà yìí àwọn àgbàlagbà wọn kò máa ṣàkẹ́ńtà wọn lọ́wọ́ tẹ́lá tí ń lé àwọn ọ̀dọ́ dànù àwùjọ yìí ni wọ́n fẹ́ bàjẹ́ nítorí wípé ìtumọ̀ pọ́lọ̀wà àdẹ́fẹ́lá ó ṣe wá ní kọ̀láàrí lórí ilẹ̀ ìtumọ̀ kọ̀lífà òun náà ni àwọn èèyàn ẹni tí ó lọ tẹ́lẹ̀ ní ọpadà kápò ẹ̀ àwọn ọba ṣe wá ní kọ̀lífà yẹ́sùlùfú báyàbúnà báyàbọ̀ yẹ́sùlùfú báyàbúnà báyàbọ̀ àwọn apákan máa lọ àwọn ilé ọ̀gbọ̀n gba iṣẹ́ wọn táwọn ọba tó lọ ó fún àwọn ilé ẹjọ́ fún síra ní àwọn tí ìwà ọmọ ẹgbà iṣẹ́ lọ́wọ́ ẹ̀mí tẹ́ ẹ̀ sí ń lọ ẹ̀wá bẹ̀rẹ̀ sí máa gbé wọn dànù ẹ̀ àwọn padà ó dájú pé ẹ̀fẹ́ káwùjọ ìdá àti ẹ̀tọ́ àwọn àwùjọ ní àyẹ̀ èyí máa náà tó látara báyìí àwọn ọ̀dọ́ àbùkátà kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fẹ́ àwọn àgbàlagbà àwọn nínú àgbàlagbà àwọn àgbàlagbà súnà là ń sọ àwọn àgbàlagbà olówó àwọn àgbàlagbà súnà tó àgbàlagbà súnà làgbàlagbà tó ní láàrín ọlọ́mọdé àdàgbà àyà ọlọ́mọdé àdàgbà àwọn àgbàlagbà tí wọ́n wà lórí manhaj tó lálàáfíà là ń sọ kìí sàwọn àgbàlagbà tí wọ́n fẹ́ máa pe àwọn èèyàn kó ní súnà lọ́sọ́dọ̀ àwọn ìṣòwò àwọn ẹ̀rin gbádùn torí pé ọjà kí a bá ń sọ̀rọ̀ ọmọ ní ọ̀rọ̀ tó bá ní àìsọ̀rọ̀ ní ọ̀rọ̀ òun náà lọ bàbá rẹ̀ àjẹ́ kókóró ó níbi kíbi tí ń bá ti sọ̀sù sí náà ní ẹmà gún ọ̀sọ̀ wípé ibi kíbi tí ń bá ti sọ̀sù sí nínú odó ẹmà gún ọ̀sọ̀ fi sẹ́nu ọ̀rọ̀ òdúgbò lẹ́nu nígbà tí ó sọ̀rọ̀ kọ́nyá torí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀bì tí ní bọ́ọ̀ bá máa rọ sọ ọ̀rọ̀ òkúrẹ́ ìjọba sọ̀rọ̀

ẹni tí làákà ìrẹ̀ ọgbọ̀ yé ẹni tí làákà ìrẹ̀ kéré ọgbọ̀ yé ẹni tí làákà ìrẹ̀ mú tún wá gbọ̀ yé gan ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ ló sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ làákà ìrẹ̀ wọn mọ́ ẹni tí làákà ìrẹ̀ ó mú ọgbọ̀ yé ẹni tí èsì làákà ìrẹ̀ sì mú kò yé a kò sí làákà ìrẹ̀ làákà ìrẹ̀ àbí torí ẹgbẹ́ ìbá ń sọ̀rọ̀ kọ́ àwọn àtàwọn tó ní àgbàlagbà wọ́n jẹ́ àgbàlagbà tó yẹ pé wọ́n wà ní ìsúnná tó wà ní manhajì sálàfù lálàáfíà tó wà ní sàlàfíà mọ́ṣọ́dọ̀ kóṣà ẹ̀gbọ́nrin sàlàfíà tó kóṣà mọ́ṣọ́dọ̀ sàlàfíà tí ò lábòmẹ́là sàlàfíà tí ò ládọ́gbọ́n sí sàlàfíà tí ò sí àjàmàjì àdírò sàlàfíà ẹ́ àwọn tó wà ní sàlàfíà yẹn ó tọ́ wà àwọn ló ṣe ní àwọn yóò tó wà sọ́nà tó yíba ẹ̀sìn kájẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó jẹ́ sí pé ìfúwàrù ìlànà ìfúwàrù àwọn orin bóyá wọ́n gbé e àbí wọ́n gbé e pamọ́ nítorí ìlànà ìfúwàrù wọ́n bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tí wọ́n ń gbé e hàn wọ́n bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tí wọ́n ń gbé pamọ́ nítorí wọ́n hàn ìfúwàrù òun lẹ́ẹ̀ ní kájú ìpamọ́ wa ẹ́ eléyìí wọ́n ń pè ní wọ́n ń pè ní sèvíyà síbá yìí ká máa fi nǹkan pamọ́ òun náà ló ń pè ní takíyà síbá yìí òun náà ló ń pè ní àtàláwùl àtàláwùl tí n bá dé bí kí n ṣe bí aláwọ̀ funfun nítorí pé ọ̀rọ̀ báyìí aláwọ̀ funfun lẹ̀wà ní báyìí tí n bá tó dà wọn aláwọ̀ funfun kí n àwọn ìsìwọ́n lórí ìdífà ìbẹ̀rẹ̀ rẹ̀ pé ó gbé ìsìwá ó gbé ìlànà ìsìwọ́n rẹ̀ ó gbé ìbẹ̀rẹ̀ rẹ̀ pé kò gbé rẹ̀ àwọn ní ṣiṣẹ́ fún ọ̀dọ̀ wọn ní pé nítorí àwọn àtàwọn àṣíyà wọ́n pàṣẹ ìjẹ̀ wọ́n jẹ́ papọ̀ ní ilé òun ẹ̀rọ tó ń pèsè pé káwọn ló fún káwọn ló ṣàti papọ̀ káwọn ti sún mọ́ra wọn so nítorí ẹ̀ ní pé ẹ má jẹ́ kí akọyán àwọn àgbàlagbà sóńnà ẹ má jẹ́ ká kọ́ kéré lọ́rùsọ wa ojúṣe àwọn ọ̀dọ́ sí wọn òun ni pé ká rẹ̀spẹ̀tì wọn ojúṣe àwọn ọ̀dọ́ sí wọn òun ni ká gba ìmọ̀ràn ká gba ìmọ̀ látọ̀dọ̀ wọn pé báyìí ká gba ìmọ̀ látọ̀dọ̀ wọn bá ṣe kọ́ ìmọ̀ àti bá ṣe dúró ká gbà wọn kárí wọn ní àríkọ́sí dáadáa ẹgbà bá súnmọ̀ mú pé àbá súnmọ̀ gbọ́nà jẹ́ àríkọ́sí dáadáa kìí sábà súnmọ̀ mọ́ mọ́sọ pé wọ́n tó ṣe kìíní wọ́n tó ṣe kìíní wọ́n tó ní kìíní wọ́n tó ní kìíní láwọn àríkọ́sí wá pé ìwọ gẹ́gẹ́ mọ̀ pé òun gbọ́dọ̀ yìí kọ́ sí wa yẹ ẹ̀ẹ́sásì yóò lẹ̀ ẹ̀sásì yóò lẹ̀ nínú ẹ̀rẹ́sì ẹ̀ẹ́gbòrí wọn rẹ̀ alùsùnlẹ̀ yìí ṣe ni tí wọ́n sọ pé ẹ̀sásì yóò lẹ̀ lórí ẹ̀rọ mọ́sájú ẹ̀rọ àti ìdá ẹ̀tí ó gbọ́dọ̀ jẹ́ tí ó ṣe é wò fún ṣe nítorí ẹ̀nà tí wọ́n jẹ́ pé a máa tẹ̀lé wọn àbí wọ́n a máa tẹ̀lé àwọn tó tó sí òkú sí wọn sí ojúṣe wa sí wọn yẹ ojúṣe àwọn náà sí àwọn ọ̀dọ́ òun náà ní kí wọ́n jẹ́ ní tí yóò gbáyè fún wọn kẹ́sì ní táìmù fáwọn ọ̀dọ́ ẹ̀dá kò fẹ́rẹ̀ ọ̀rọ̀ ẹjá kìrìẹ́sì àwọn ọ̀dọ́ ẹjá kìrìẹ́sì táìmù ọ̀dọ́ káàkọ́ wọn ní kéwú ìjọ ìrìnlẹ̀ tàbátà tó bá jẹ́ kí àwọn èèyàn kí dára sàràfíà tó ní tó ní ìtàkọ́jú tó lè lẹ́tàkọ́ wúrú yẹnjẹ́ kó ní ìdàgbàsókè láwùjọ kí wú gẹ́gẹ́ ní wá kí wú jẹ ẹrẹ àwọn èèyàn tó jẹ́ sí pé àwọn ọlọ́mọ sàlàyé ẹ̀sẹ̀ báwọn èèyàn ṣe rí àfà kan àfà ìwọ̀n tó àìkọ́ ilẹ̀ yìí mo fẹ́ sọ fún pé ó lè jẹ́ sí pẹ̀lú àfà èèyàn ṣùgbọ́n ẹ bá rí ẹni tí èso àbẹ́ ẹ̀yọ kan orúkú rẹ̀ nìkan náà ni ó mọ̀ mọ́lọ́ bá sí láàrin ara ẹ̀ yóò máa sọ lóúnjẹ kan ṣùgbọ́n òun nìkan lẹ́rìn ẹ̀rẹ́ àwùjọ ṣùgbọ́n ẹ bá rí àbá ìmọ̀ rẹ̀ ó sì dùn yóò káàkiri yóò fọ́ká pẹ̀lú àwọn òun jẹ́ ìpàdé látara rẹ̀ tí ó jẹ́ ká sọ ó wà nínú ìta ó ń tán àwọn ọ̀rọ̀ àìkòkó tí àwọn ẹ̀kádẹ̀ wọn nílẹ̀ káàrọ̀ ìmọ̀ sí wọn lórí gẹ̀ ọlọ́rọ̀ tí ó rà ní ìsàdúrú bàbá náà ìmọ̀ràn ní sí àwọn tájáwà alága àfọ́rẹ́ àdásó náà náà kára ní ọ̀tọ́rọ̀ àdẹ́gbẹ́gbẹ́ ó má ti kí àárín àwọn méjèèjì àtàwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà ọlọ́rọ̀ má ti kí àrùn ọlọ́rọ̀ má ti kó dára ọlọ́rọ̀ àdọ́kọ̀sọ́ náà bá àwọn àgbàlagbà sórí kọ́lọ́wọ́ àdìkẹ́lá kọ́lọ́wọ́ mú wọn dúró lórí sunna dáadáa kọ́lọ́wọ́ kó jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ dáadáa àwọn ọ̀dọ́ sunna kọ́lọ́wọ́ àdìkẹ́lá kọ́lọ́wọ́ mú wọn dúró kọ́lọ́wọ́ àdìkẹ́lá kó jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ dáadáa nínú àwọn ọ̀pọ̀ tí wọ́n bú sí lé pé tó látàbá ní káàkiri látàbí ẹ̀jẹ́ fi kọ́ fún parí ẹ̀ wọ́n fi mú sí lọ́rọ̀ ẹ̀kẹ́kọ́ pọ̀m̀tẹ̀kẹ̀ tó kó dá àwọn súnmọ̀ ní ìbẹ̀fẹ́ sí pé yóò bẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ ní ó ti síwájú níbi súnnà yẹn tí ó dùn fún ọ̀gá tó kí àwọn ọ̀dọ́ ní agbára láti ṣe ìkìdá láti máa bẹ́sí nǹkan mo ṣe lè sí yorùbá yẹn rẹ̀ wọ́n wàyà sí ìka kí a lè kó sí ìka pé kí ní ọ̀fẹ́ ṣe ní àwọn olókèrè abẹ́rẹ́ fẹ́ fẹ́ àwọn oníṣẹ́ tó àwọn nkẹ́kẹ́ mẹ́fẹ́ pé àwọn òfófẹ́ láyò oníṣẹ́ láwùjọ yìí àwọn ni ó yóò mú nǹkan ọ̀rọ̀ láwùjọ àwọn ni ó sì ní àwọn ni ó pàkìlì ká tí ó jù wá rọ̀ fún àwọn àgbàlagbà náà láti mọ̀ fi wọ́n ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ táwọn ọmọ ìgbógbé ẹ mẹ́ṣà ọlọ́run ti ní ká ti àwọn ọ̀dọ́ sí ìpínlẹ̀ wọ́n ti ń ṣe ábìlá tó òwúrẹ̀ fún láàrín ọmọ ó ṣe ráyé àmọ́ àtàrúsọ yẹn ni ọ̀rọ̀ hikman ni àgbàlagbà lọ́kọ́lọ́ sáájú ní dáadáa àwọn ọ̀rọ̀ máa tẹ̀lé ẹ̀yẹ́ máa ń jágbà ń di dáadáa ìyẹn máa ń já síwájú di dáadáa Tí ó rẹ̀ ń sọ̀rọ̀ àlẹ́gbà tó rà ń kó sàmọ́wà. Kò ká mẹ́jọ kí àwọn ìbátakọ̀ wa ìbátakọ̀ wa láàrin àwọn ọ̀dọ́ sí àwọn àgbàlagbà ọmọ jù tí ó dáàbò rárá ọ̀la ẹ̀kùnkọ̀ọ́ ọba káwà láti lọ́kùnrin bí àti dáàrú àti ọlọ́ba kó fún ẹ̀kọ̀ọ̀kan kó fún wa ní àlùbáríkà kó wa máa ṣe